ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí mmm sógúndógójì nílé ayé ajá ń sáré owó jóná bàbá ìjẹ̀bú ó gbẹ̀yìn Lagos boys wọ́n ń bínú wọ́n ń bínú pọ́n wọ́n fẹ́ wá bùgàtì ẹ̀kọ́ ò bá